tèmi ò ní gbéga. Màá gbéga ní tèmi o. Màá gbéga. Èmi á gbéga ní tèmi o. Màá gbéga. Fresh FM lónìí kíyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́rí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ Fresh FM ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge làwà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge làwà Ìbàdàn la ṣe bẹ́ẹ̀. tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. yìí ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí ojú mama ojú tó mọ́ àmújẹpo ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lẹ́nìí ká tún ṣe bẹ́ẹ̀ ká jẹ mádùnmádùn bá bóyin ni. àmín. àdúpẹ́ lọ́wọ́ ọba aláwòrán bí tó tún jẹ́ kára ìkú múdẹ́gbẹ̀rá o. àdúpẹ́. ọjọ́ àìkú àkọ́kọ́ rèé nínú oṣù ẹ̀kẹta. bó ti rí nù. ọdún twenty twenty two ọbẹ̀ Èdùmàrè ìdákùjọ́ gbogbo tá a bá ta sí lóṣù yìí kó máa ní àlùbáríkà rẹpẹtẹ nítorí èrè tó pọ̀ o. àmín o àmín àmín. èní ni ọjọ́ kẹfà nínú oṣù kẹta ìwà rẹ̀ fanu ló pé ìfà lé ìfà oko báyìí ni tìrú kọ́. àṣẹ o. gbogbo bí a bá nawọ́ sí ká máa rí ìfà ayọ̀ ńbẹ̀ ni o. àṣẹ wúwà. àwọn náà ọ̀sẹ̀ tuntun oore ọ̀tún ọbẹ̀ Èdùmàrè kó fi jíǹkì kó wá wa o. àmín. a kí gbogbo ẹ̀yin tẹ̀ ń láǹfààní láti máa gbọ́ wa nílẹ̀ yìí àti jákèjádò àgbáyé pátá ni o ìkànnì Fresh FM náà la ti ń kí yín one zero five point nine ilé orin níbi tí a rí kékeré. Baby, I just wanna love you. àtúmọ̀ yọ ní ẹni tere èjì tere sí yín ní etí nìkan ẹ̀ lè láǹfààní àti gbọ́ gbogbo ẹ̀ délẹ̀délẹ̀ ajá balẹ̀ òun náà ni ìròyìn àwọn ìròyìn tí ń bẹ nínú àwọn ìwé ìròyìn tá kó wádìí náà sì ni àmọ̀ nà ń bẹ́ẹ̀ sì yín létí ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tó náà fẹ́yìn fáyọ̀ Oyètáyọ̀ Ọládìméjì MC Ansom agúnrégé lédè yóò mọ̀ gúnrégé fún gbogbo wa ni o lọ́wọ́ náà mo wà ń tèmi etí kan òye rí bàtà kan òye ẹsẹ̀ ilẹ̀kẹ̀ bàdí tá a fi ó dún ṣẹwẹṣẹwẹ kò ní mọ lẹ́yọ̀ kan o ló fi jẹ́ pé mi nìkan ni mo wá o. ajá balẹ̀ ròyìn a ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ohun rere ni ká fi ọpẹ́ fún Olúwa ká tún ṣe bẹ́ẹ̀ ká kọrin ìyìn sórúkọ rẹ̀ torí bá méjì kan òun lolúwa tó ga ọlá rẹ̀ náà ló sì tún ṣe bẹ́ẹ̀ ga jùlọ à ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí elédùn tó ní màrè fún orí ọ̀fẹ́ tó ń ti àánú tó fi gbà wá tó fi ṣẹ́ wa kù títí dèní o èní ti ṣe ọjọ́ àìkú Sunday àkọ́kọ́ ọdún rẹ̀ nínú oṣù tuntun oṣù kẹta ilé ìta dá ẹsẹ̀ wọ̀nyí ọba òkè kó mọ̀ ṣe Sunday tòní lẹ́yọkan ṣoṣo tó kù fún gbogbo wa lókè pẹ̀ ajábalẹ̀ ìròyìn tún ti wá dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ náà nù ìwé ìròyìn mẹ́ta òun la kó wá ságbóròyìn àjàbalẹ̀ fún ti òní ìwé ìròyìn Sunday Punch wádìí ìwé ìròyìn Nigeria Tribune fún ti èní ọjọ́ àìkú Sunday wádìí bẹ́ẹ̀ ìwé ìròyìn The Nation Sunday òun náà o bá a ti ṣe jákè ní ọ̀hún mọ́ra wa lọ́wọ́ nílànà jájájá náà nu èmi ò mú kan sápọ̀ ọ̀dọ̀ mi MC Ansom ní no òun kan sápọ̀ ọ̀dọ̀ rẹ̀ á wà fi ẹyọ kan dondo sáàrin àwa méjèèjì Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ àwọn àgbérùgbésọ eléyìí tí wọ́n gbé kárí àwọn àkòrí ìròyìn tí wọ́n pàtẹ́ òun lákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tì sórí afẹ́fẹ́ kẹ́lẹ̀ lórí ọ̀fẹ́ láti gbọ́ ká tó bọ́ sí ojú ọ̀gbagadé ìròyìn gangan ajá balẹ̀. ó yẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní máa mú ìwé ìròyìn Nigerian Tribune tí ń bẹ lọ́wọ́ mi kó tó di pa àmọ̀wé lè ti ń bẹ láàrin tí a mọ̀ pín sí orí ara wọn sí. Hmm. ọ̀dà o kí ni wọ́n wí kí ni wọ́n ń sọ ọ̀gbagadè ni wọ́n kọ́ sí wọ́n sì kọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Sunday Tribune èyí tí wọ́n gbé nípa ti ààrẹ àná ẹ̀bọ̀rọ̀ òwú olóyè Ọbásanjọ́ mọ̀ni wọ́n ní bàbá sọ̀rọ̀ ní ti eléyìí tó ní òun ṣe pẹ̀lú ààrẹ èyí tí àádìbò rẹ̀ nínú gbogbogbò tó ń bọ̀ Ọbásanjọ́ ní òótọ́ ọ̀rọ̀ rẹ̀ ó kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ọ̀pọ̀ àwọn tí wọ́n ń fi ẹ̀mí wọn ànáwọ́ sókè pé èmi náà èmi náà fẹ́ dàrẹ́ o mo fẹ́ dìgbò jígbó kí n dupò kí n sì fi jàre Nàìjíríà hmm. ó ní ọ̀pọ̀ wọn ló yẹ kí wọ́n wà nù gbàgà láàkò yìí bákan náà iná ló ṣe lálàyé ní ní tèmi o èmi ò pé èmi ti ṣe àtìlẹ́yìn fẹ́nikẹ́ni ẹlẹ́kẹta ń bẹ̀ tí baba wí òun náà ni pé bàbá ni ẹ wò ó ṣe é rọrọ ọ dàbí pé bíi tí èmi ní ikùn àgbà náà ni èèyàn sì kí bàbá ojú ìwé kẹrin tí dojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Sunday Tribune ni wọ́n fi ròyìn yẹn sí. tó bá jẹ́ ní ti ọ̀rọ̀ bàbá ọlọ́jọ́ bí ni gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn yẹn bí ìwé ìròyìn Sunday Tribune ṣe gbé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ìwé ìròyìn Sunday Punch náà jábọ̀ rẹ̀ wọ́n ní kódà bàbá lago ìkìlọ̀ kóró kogókogó sétí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn tọ́rọ̀ gbèrú pé ẹ dákun ẹ mọ̀ ṣọ́ra ṣe ẹ má ṣe kí orílẹ̀-èdè nàìjíríà kó túká kó pín yẹlẹyẹlẹ o ojúwe kẹta nínú ìwé ìròyìn Sunday Punch ó ní wọ́n ti jábọ̀ rẹ̀ ṣe wárí àkórí ìròyìn tí wọ́n tẹ́ pẹpẹ sójúde ìwé ìròyìn Sunday Punch nílànà gàdàgbà gàdàgbà kójú gbogbo lè rí káwa ní òsì lé lórí ọ̀fẹ́ láti kà á sí etí gbọ̀nyìn ìròyìn ọ̀hún náà ló ní í ṣe pẹ̀lú ti ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ wa Nàìjíríà wọ́n láwọn alága alága ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n kọ̀yìn sí àwọn gómìnà wọn àmọ́ wọ́n ní gbẹngbẹng làwọn ń bẹ lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari o lórí ẹni tí ààrẹ tí wọ́n pé àwọn fẹ́ kó goróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú APC ṣẹ̀wárí lórí ọ̀rọ̀ yìí kan náà wọ́n ní igun tẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Kwara òun ìpínlẹ̀ Delta wọ́n ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ eléyìí ti ń jáde wípé sẹ́nẹ́tọ̀ Abdullahi òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n fẹ́ kó goróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ní ní ti àwọn àwọn sì kà á sí ayé ni o gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi àkòrí ìròyìn yẹn ni wọ́n fi sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch àmọ́ ní ti ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé kẹta títí sàn wo ojú ìwé keje nínú ìwé ìròyìn kan náà ó ń lajà àbálẹ̀ ìròyìn ó ti já sí yín létí. ẹ jẹ́ á lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune níbi tí wọ́n fi àkòrí yìí sí o wọ́n ní Lamido ti sọ̀rọ̀ ó ní ìdí abáre o tó fi jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ó nílò ẹni tó kájú ẹ̀ àwọ̀ tó kájú lò láti di ààrẹ lọ́dún 2023 ó ní iṣẹ́ rí bàbá ní à ń pín nígunnígun èèyàn tí ó dàbí ààrẹ tí ń bẹ lórípò lọ́wọ́lọ́wọ́ báyìí ìyún Buhari òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà ó tún kónú ẹ̀ lẹ́ẹ̀kan sí i bákan náà ẹ̀wẹ̀ ní ti ojú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Tribune àkòrí ìròyìn kan rèé wọ́n ní ti apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ní ẹ wò àní àní ò sí o mímí kan ò sí lé mìín iyún dídi ààrẹ lẹ̀ yìí eléyìí ti Bello tí ó ní lọ́kàn wọ́n ní ibi tí àwọn náà táwọn sì ń lọ́nu ìròyìn kan wá rèé ní ojú ewé kejì ìwé ìròyìn eléyìí tájọ mọ́ pín síra wọn The Nation níbi wọ́n ti pé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó ti pàṣẹ kí wọ́n la gbé ẹnìkan tó ṣe àríyá tó sì ń fi kẹ́ẹ̀gì mọ́ á epo rọ̀bì gẹ́gẹ́ bí nǹkan tó fún àwọn èèyàn bí ẹ̀bùn ojú ìwé kejì ìwé ìròyìn The Nation láti mú wa kódà wọ́n níbi wọ́n ti ṣe nǹkan gangan bẹ̀ ìjọba ti ní wọn ó ti pa ajá balẹ̀ ìròyìn náà lẹ̀ ń gbọ́ àwọn àkòrí eléyìí tí wọ́n kó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà mẹ́tẹ̀ẹ̀ta tako wáságbó ròyìn ajá balẹ̀ ńlá ń tì sórí afẹ́fẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì lórí ọ̀rọ̀ tó tún ní í ṣe pẹ̀lú ti ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC tí ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ọjọ́ àìkú Sunday òun náà jábọ̀ ròyìn o wọ́n ní Buhari olórí orílẹ̀-èdè Nàìjíríà ní bàbá ti tẹ́wọ́ gba ààbọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò òun àwọn ti tí wọ́n jẹ́ tí wọ́n ń dà fún tòló láti bọ́ sí orípò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC àwọn tí wọ́n ti láǹfààní láti dáràn rí àwọn tí wọn dáràn rí tí wọn ò sì lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ọ̀rọ̀ eléyìí tó tún ní í ṣe pẹ̀lú ti agbo òṣèlú wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan eléyìí tí ọ̀lọ́wọ́ ìjọba nú àmọ́ tó jẹ́ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n ti pé àwọn kọ́ ní ti àwọn o ẹlẹ́dàá àwọn sì kọ́ wọn ní kódà àwọn kọ́ ló kọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹnikẹ́ni eléyìí tó bá ti di arúgbó tó bá pé òun fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àbí ọlọ́kùnrùn pópé òun wá fẹ́ ṣe ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà lórí irúfẹ́ àwọn adíje bẹ́ẹ̀ wọ́n mọ̀ tiẹ̀ yọjú bọ̀m̀bọ̀ rárá wọ́n wá ní àwọn kan tí wọ́n jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti ẹkùn àríwá àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà ní tiwọn wọ́n ní bàbá kù ìràwọ̀ kan oṣù lójú ọ̀run wọ́n ní ti Bello ẹni tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Kogi wọ́n ní náà ni àwọn ò fi ṣe Okogoroye gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ nàìjíríà lọ́dún 2023 ojúwe ogójì nínú ìwé ìròyìn Sunday Punch ó ní wọ́n ti jábọ̀ ròyìn yẹn nílànà pápápá mo tún tajú kan mo rí àkòrí ìròyìn kan wọ́n ní iléeṣẹ́ ilé tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní wọ́n mọ̀ ti gbé ìgbésẹ̀ láti fòpin sí ìṣòro ohun wàhálà táwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ń bá pàdé o láti so for you, na na. This Salima quicker, yo. La la la la. This Salima is on fire, yo. La la la la. This your back is on fire, yo. Mm. girl, your body so tempting to touch you, tempting to touch you, touch you. The way you roll it, girl, I'm tempted to touch you. I can't explain it, but I know I'm in love jalabi, hot pashita, alima. I can't explain, but I know I'm in love, alima. Oh. You they do me bogo, alima. Oh. Alima, eh, eh. eh, la, la, la. back the fire. pé mo sùn láàyè lọ. wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé e jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì tí wọ́n sì ti wòye pé àwọn international passport eléyìí ti lọ bí ẹgbẹ̀rún lọ́nà rẹ̀ tó kojú owó. a ń fasikọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àti lagun. bẹ́ẹ̀ e mọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì kú oríire. bàbá wa rẹ̀ ni tí o ti gbàwé gbàrí sí tilẹ̀ rẹ̀. a bẹ́ẹ̀ ti five two two two two two zero five. kẹsẹkẹsẹ lẹni tẹ nugbẹlọwọ wa kasakasa nfani ń bọ̀ bàbá kẹsẹkẹsẹ lórí àwọn ilẹ̀ tẹ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àní ìlú ìbàdàn. tí pọ́ǹpì concepts developer that cares. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ó yẹ já wa máa fún yín lódìdí lódìdí o torí wípé ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa pé ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà ni ìyàwó ọmọlúàbí tá a sì pé bá a bá ti dé látọjú ọjà àjà balẹ̀ ká máa já kó máa balẹ̀ gbẹgbẹgbẹ kẹmọ láǹfààní láti jẹ ìgbáládùn ẹ̀ dáadáa ni ìwájà lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune àkòrí ìròyìn tó jẹ́ pé òun ni wọ́n fẹ̀ fẹ́rẹ́gẹ́dẹ́ fẹ́ sójúde ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ tòní ni o léyìí tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde látẹnu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà kan ẹbọra òwú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n pe ọbásanjọ́ sọ̀rọ̀ lánàá òde tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé níbi tó ti já wípé bàbá wọ́n ti ń ṣe àjọyọ̀ eléyìí ti ṣe oríkádún ọdún karùnléní ọgọ́rin eléyìí tí wọ́n pè ó wọ́n ní ìlú abẹ́òkúta gangan òun náà ni bàbá ti sọ̀rọ̀ tí bàbá sì la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá ń kéke wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ ń ló pé bí àjọ amúnimọ́dà nídìí ìṣòwò òlu mọ́kùmọ̀kù tó àwọn ẹ̀sùn tó rọ̀ mọ́ ti ọrọ̀ ajé yòókù ìyún àjọ EFCC ní Nàìjíríà tòun àjọ tí múni fún owó bọ̀bẹ̀ ńlẹ̀ yìí ICPC bí wọ́n bá kójú òṣùwọ̀n láti ṣiṣẹ́ wọn bó ti tọ́ tòun bí ó ti ṣe yẹ o ó ní àbáyọrí àbájáde rẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn eléyìí tí wọ́n ń pé àwọn náà àwọn ṣe o àwọn fẹ́ jẹ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2023 ló yẹ kí wọ́n wà ní gbàgà tàbí kó jẹ́ pé wọ́n mọ̀ fà wọ́n lọ lọ́bọ̀lọ́bọ̀ lọ́ọ̀ sí gbàgà o ààrẹ sọ̀rọ̀ ó ní ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún iná ló sọ̀rọ̀ ọbásanjọ́ ó ní iṣẹ́ rí tá a bá sọ̀rọ̀ nípa kí orílẹ̀-èdè nàìjíríà kó dáa kí a gbé orílẹ̀-èdè nàìjíríà kórí àrò eléyìí tí ò ní yẹ ó ní ajá wípé àní ẹlẹ́yàmẹ̀yà àní ẹlẹ́sìnmẹ̀sìn bẹ́ẹ̀ sì ni oníkálukú kò ní ṣe elédèmèdè a sì ní fi ìjẹgàba tòun ìṣègbè kún ọ̀rọ̀ bí a ti ṣètò orílẹ̀-èdè nàìjíríà ó ní mò ń sọ fún yín mo tún tún sọ ò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tó jẹ́ wípé wọn ò ṣe bẹ́ẹ̀ ní àmúyẹ tọ́tọ́ ni wọ́n ti fún láyè tí wọ́n lọ di mínísítà tí wọ́n sì ń tukọ̀ ilẹ̀ yìí ààrẹ wá sọ̀rọ̀ ilẹ̀ kún ààrẹ ṣe àwọn ààrẹ tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ ilẹ̀ kún tọ́jà wípé ó ní ní tòun tòun o ẹ gbọ́ mi dáadáa kó sì yé kó wá ẹ̀kan pé Ọbásanjọ́ lámọ̀yìn báyìí náà ní bẹ lẹ́yìn rẹ̀ tó fẹ́ kó jàre lọ́dún 2023 ó ní ní tòun tòun o òun ò sọ bẹ́ẹ̀ pé ẹnikẹ́ni ni òun fẹ́ ṣe àtìlẹ́yìn fún o òun ò ní ọmọ oyè kankan ìròyìn yẹn dẹ̀ gùn ọkẹ́nu gan ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ ni wọ́n fi ìròyìn yẹn sí o. bí ìgbà tí èèyàn bá dá nǹkó aṣọ àǹkárá yẹbẹyẹbẹ ó ní gbogbo àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ni wọ́n fi ìròyìn yẹn dá bó bá jẹ́ pé ìwé ìròyìn Sunday Punch lẹ́gbàmú ẹ lórí ọ̀fẹ́ láti kà á síwájú sí i lójú ìwé kẹta nínú ìwé ìròyìn náà ojú kẹta ọ̀hún ibẹ̀ náà lèmi òun ó ti ṣẹwọ́ ìròyìn àkọ́kọ́ o bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra wọn ṣẹ̀ ọ̀rọ̀ eléyìí tó sì ní í ṣe pẹ̀lú agbo òṣèlú níròyìn ọ̀hún bá dé wọ́n ní ní ìgbáradì sílẹ̀ fún ètò ìdìbò eléyìí ti ṣe ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress níbi tí wọ́n ti yan àwọn olóyè tí wọ́n mọ̀ túkọ̀ yìí ṣàkóso ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórílẹ̀‐èdè Nàìjíríà iyún níbi ìpàdé àjọ ńlá ìpàdé gbogbogbò wọn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alága alága fẹ́gbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ yìí kalẹ̀ wa Nàìjíríà níṣe ni wọ́n mọ̀ tako àwọn gómìnà tí wọ́n sì wá lọ rèé tò sẹ́yìn ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹni tí bàbá fẹ́ òun náà ni àwọn náà fẹ́ o pé kó gòròyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alága alága fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC yíká orílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà ni wọ́n ti pé gbẹ̀ngbẹ̀ng làwọn ń bẹ lẹ́yìn gómìnà tẹ́lẹ̀ rí oní ìpínlẹ̀ Nasarawa Adamu Abdullahi pé òun náà ni kó gbéra Kógoróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ wọ́n ní ìpinnu àwọn tí wọ́n jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ yìí òun náà ni kò ṣẹ̀yìn bí ẹni tí í ṣe olórí orílẹ̀‐èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari bí bàbá ṣe takú wọn lẹ̀ wípé àníṣe Abdullahi Adamu òun náà ni àwọn ń fẹ́ o kó léwájú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní buhari òun náà ni wọ́n jábọ̀ rẹ̀ wípé níbi ìpàdé kan eléyìí tí àwọn gómìnà gómìnà tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC táwọn náà péjú sí ní àpátápàrà iléeṣẹ́ ìjọba tí ń bẹ nílùú àbújá wọ́n ní níbẹ̀ náà ni ààrẹ ni wọ́n mọ̀ ti tako ìlànà kan eléyìí tó jẹ́ ti pínpín ipò lẹ́lẹ́kùnjẹkùn tí àwọn gómìnà gómìnà tí wọ́n gbé wá síwájú ààrẹ wọ́n ní ààrẹ níbi ìpàdé ọ̀hún wọ́n ní bàbá òsì dìbọ̀ o níṣẹ́ ni wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kékeré wípé ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa yìí Adamu Abdullahi òun náà ni àwọn ń fẹ́ o lóróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ní ọ̀rọ̀ yìí òun náà ni ààrẹ ní òtí ẹ̀gbá tí àwọn èèyàn kan yẹ̀ wò láwọn tí ọ̀rọ̀ gbèrú nínú ẹgbẹ́ òṣèlú APC táwọn oníyùn tí wọ́n ń lago ìkìlọ̀ pé kọ́mọ̀ rókogókogó sétí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà pé ẹ má lọ rè é gbé wọn lé a lórí o iyun abdullahi àti ẹnìkan tó ti fi gbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ken nnamani pé àwọn méjèèjì ní kí wọ́n máa ṣe àkóso gẹ́gẹ́ bí alága àti igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú apc ní ṣíṣẹ̀ ń tẹ̀lé níbi ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn náà ni wọ́n pé àwọn tẹ́ ẹ fẹ́ mú yìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ẹ má jẹ́ àfọmọ ọlọ́mọ sọmọ torí wípé àgbọ́dọ̀ pé á gbé wọn lékè àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ wípé àwọn oníyùn wọ́n ní tọkàntọkàn tinútinú wọ́n ní pẹ̀lú gbogbo ara wọn òun náà ni wọ́n fi ń ṣe ti ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé ọ̀nà àṣeyọrí òun náà ni wọ́n mọ̀ san fún ẹgbẹ́ òṣèlú yìí o wọ́n ní lára àwọn míì tí wọ́n tún ń dàfún tòló láti bọ́ sí ipò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ìyún níbi ìpàdé àjọ ńlá ìpàdé gbogbogbò ẹgbẹ́ wọn tí ó máa wáyé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún eléyìí tá a wà nínú rẹ̀ yìí wọ́n ní lára wọn láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara Abdulaziz Yari gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Nasarawa Tanko alumakura àtẹ̀tìn tó ti fìgbà kan rí jẹ́ gómìnà fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Benue sẹ́nẹ́tọ̀ George Akume tó fi mọ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Borno sẹ́nẹ́tọ̀ Alimadu Sheriff wọ́n ní àmọ́ bí nǹkan ti ṣe ń lọ yìí àwọn oníròyìn tí wọ́n ń fi mú fínlẹ̀ wọ́n ní wọ́n jábọ̀ ròyìn pé ẹ wò gbogbo ohun tójú ọjọ́ ń sọ ọ̀rọ̀ Abdullahi òun náà ni àwọn alága ìpínlẹ̀ òun náà ni wọ́n mọ̀ ń sọ wípé yóò bọ̀ sóróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú náà wọ́n ní fún àpẹẹrẹ ní ìpínlẹ̀ Samfara wọ́n ní àwọn yọ bóde bọ̀m̀bọ̀ wọ́n sì sọ pé ẹnikẹ́ni eléyìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ti fà kalẹ̀ nílànà ká pa ẹnu pọ̀ káfa díje dupò kan káfa kalẹ̀ kó sì bọ́ sí oróyè wọ́n ní náà ni àwọn tẹ̀lé ní ti àwọn o ẹni tí ṣe akọ̀wé ìpolongo fẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Samfara yìí Alhaji Yusuf Idris wọ́n lọ la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kékeré ó ní àwa ní tiwa á ti wà níṣẹ́pẹ́ o wípé ẹnikẹ́ni tí ààrẹ tó bá ti fàlẹ́ a lọ́wọ́ àbí tí ẹgbẹ́ òṣèlú wa gan tí wọ́n bá fi ẹnu kò lé lórí pé ibi ni ká tò sí o ibẹ̀ náà ni àwo tò sí torí pé ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ àwọn Bello Matawalle àtọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ náà ó ní àwọn jẹ́ olóòótọ́ sí ẹgbẹ́ òṣèlú ti àwọn o ibi tí ẹgbẹ́ tí wọ́n bá sì pé káwọn ó gbé nǹkan kà ibẹ̀ náà làwọn ó gbé ka àwọn ò ní tako ẹgbẹ́ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ ká jù bẹ́ẹ̀ lọ ojúwe kẹta lẹ́ẹ̀tì gba balance ìròyìn yín nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ẹ jẹ́ àtẹ̀síwájú ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Tribune náà ni èmi sì tún ti tajú kán rí ìròyìn eléyìí o òun náà sì rèé agbo òṣèlú iná ló mọ̀ dágbà ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ìpàdé àpapọ̀ tòun àpérò yíyan lóyè ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní nàìjíríà all progressives congress apc náà mọ̀ ni o wọ́n ní bí ohun gbogbo bó ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹgbẹ́ náà ni wọ́n mọ̀ ti ń gbé ìgbésẹ̀ kan láti fi orí okò sùn ọdúnrún kó sì jẹ́ pé wọ́n láǹfààní o láti pín kínní ọ̀hún nígunnígun wọ́n wá ní pẹ̀lú bí wọ́n ti ṣe ń gbé sọ́ọ̀tù gbé e sósì lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ẹ̀kọ́ ni ló ti ń fojú mú mú hàn o wípé ní pínpín eléyìí tí wọ́n fẹ́ pín báyìí o àjásí wípé ẹni tí ó bá pé òun fẹ́ jìgbò dúpọ̀ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ó gbọ́dọ̀ wá láti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ní bákan náà ni wọ́n ti pín ipò eléyìí ti ṣe ipò igbákejì ààrẹ ìyún sí ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní bákan náà ni wọ́n ti pín ipò tó jẹ́ ti ipò ẹni tí ó jẹ ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà sí ẹkùn ìlà oòrùn gúúsù tó sì jẹ́ ẹni tí ó jẹ abẹnugan tòun adarí ilégbìmọ̀ asojúṣòfin yóò wá láti ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bí wọ́n ti ṣe ṣe àgbékalẹ̀ yìí òun náà ló dàbí ìgbà tí orin bá mú ni náà ti orin tí ìtàn tó sì mú ni máa rántí ìtàn bóun ti ṣe lọ ní ọdún 1999 lẹ́gbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ńgbà náà tó jẹ́ wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ ńgbà náà ẹkùn eléyìí ti ṣe ìwọ̀ oòrùn gúúsù ló gbé ti wá ti igbákejì rẹ̀ náà tó ń jẹ́ Àtíkù Abubakar ńgbà náà tó ń wá láti ẹkùn eléyìí ti ṣe ìlà oòrùn àríwá wọ́n wá mú àlàyé wọ́n fi tìǹdì tó gidi gan ni o láti ojú ìwé kẹrin lọ sí ojú ìwé karùn-ún ẹ lè wò tán bẹ́ẹ̀ àmẹ́jẹ̀ ń eléyìí sí o òun náà mà ní í ṣe ni pẹ̀lú ọ̀rọ̀ èyí tí à ń bá bọ̀ wọ́n ní ọgbà tí wọ́n fi yún léde òun ni ọ̀rọ̀ ti ń jáde o látẹnu àwọn tí èèkànkùgbù ni wọ́n jẹ́ lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All Progressives Congress APC ìyún ní ẹkùn ti àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n láwọn ti fi ọ̀rọ̀ léde o pé àwọn náà ń gbọ́ o pé wọ́n ní wọ́n pín nǹkan kan apá àbìkan wọ́n pín igbá sí apá ìkòkò ni wọ́n pín àwo sí apá àbí báyìí ni ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ló ti gbọ́dọ̀ wà wọ́n ní tòun ti pínpín eléyìí tí wọ́n ń pín òun kọ̀mọ̀kan àwọn ń tà wọ́n o kò sì ná àwọn nípín dódó wọ́n ní pínpín tí wọ́n ní wọ́n tó ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn yóò ṣe bẹ́ẹ̀ yóò wá láti àárín gbogbo àríwá wọn ni àwọn òpin ẹmọ́pin tẹ̀ ń pin o àmọ́ ní tàwọn ní tàwọn ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Yàyà Bello òun gangan ní àgbò ńlọgba ewé rẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn o gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò ààrẹ ní eléyìí tí ń bọ̀ lọ́dún 2023 ọ̀rọ̀ pa àti wá pín ipò alága ẹgbẹ́ sí ọ̀dọ̀ yín ẹnìkan kò tún gbọdọ̀ díje dupò ààrẹ láti apá abẹ wọ́n ní àwọn ọ̀faramọ́ntà wọn àwọn ò sì gbà èyí tí àwọn ń wí ni àwọn ń sọ èyí tí àwọn sì ń sọ náà ni àwọn dúró tì èyí tí àwọn dúró tì òun náà sì ni àwọn ò ṣe ò wọ́n pe àwọn èèyàn wọ̀nyí ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde láàkó eléyìí ti gómìnà ti ìpínlẹ̀ Kogi èyí ti ṣe Yàyà Bello tí ó ń ṣe ipò fún àwọn lọ́balọ́ba lóyèlóyè ní ìpínlẹ̀ Kogi eléyìí tí ó fi ń sọ wípé tó ẹ̀yin ẹ̀túnjẹ́ àsùnyín sọ́wọ́ òkè sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ládéládé lóye lóye ní ìpínlẹ̀ Kogi wọ́n ní níbi ètò náà eléyìí tí ó wáyé ìyẹn ní ìlú Lọ́kọjà tí ṣe olúlu ìpínlẹ̀ Kogi ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti jáde o táwọn náà ti ń pe Yàyà Bello ìwọ làwọn afẹ́kọ̀ọ́ lọ́jà rẹ̀ nítorí wù wọ́n kí wọ́n pín tí wọ́n ní wọ́n ń pín kọ̀ọ̀ka wa wọ́n sì lè pín méjèèjì náà fún wa ojú ìwé karùn-ún ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ nìròyìn yẹn wà. lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú Abba Kyari wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti sọ̀rọ̀ jáde o wọ́n ní Kyari òun náà ni ó gbọ́dọ̀ ní ẹni tí yóò dúró gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ bóyá wọn ó gbé lápá ìyáká láti orílẹ̀-èdè wa Nàìjíríà jù ú sórílẹ̀-èdè Amẹ́ríkà kọ́lọ́ rèé káwọ́ pọ̀nyìn rojọ́ ń bẹ̀ wọ́n ní níṣe lórílẹ̀-èdè Amẹ́ríkà ni wọn ò sọ̀rọ̀ kankan nípa yìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ ètò ìdájọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn náà ni wọ́n mọ̀ ti takú wọn lẹ̀ láti sọ̀rọ̀ lórí èròǹgbà gbígbé ẹni tí í ṣe igbákejì kọmíṣánná fún ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà ìyún DCP Abba Kyari láti orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n ó sì jù ú lápá ìyáka kọjá lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ rèé káwọ́ pọ́n ìròjọ́ wọ́n ní ọ̀rọ̀ tó jáde láti ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni pé wọ́n tẹnumọ́ wípé Kyari òun náà ni ọmọ ti kojú àwọn ẹ̀sùn kan láti ọdún 2021 tó sì wá mú káwọn ó kéde pé ọlẹ́jọ́ jẹ́ o wọ́n ní nítorí ìdí eléyìí wọ́n lọ gbọ́dọ̀ ní ẹni tí yóò ṣojú rẹ̀ níwájú ilé ẹjọ́ lórílẹ̀‐èdè náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní nínú àtẹ̀jíṣẹ́ orí ẹ̀rọ ayélujára kan tá a mọ̀ sí ímeèlì tí wọ́n fi ṣọwọ́ sí ìwé ìròyìn Sunday Punch láti pàṣẹ ẹni tí í ṣe olùdarí ètò ìròyìn ní ọ́fíìsì ẹni tí í ṣe amòfin àgbà yanyan fún ti ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìyún Tom Morezek wọ́n ní náà ló ṣe ní àlàyé pé àwọn ọ̀lọ́rọ̀ sọ ò lórí bóyá wọn ó gbé Kyari kúrò ní orílẹ̀‐èdè wa Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní àmọ́ táwọn lè sọ ò ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní Kyari ti ń fojú winá òfin láti inú ọdún eléyìí tó kọjá lọ tó sì jẹ́ pé ìlú Los Angeles gangan òun náà ni ìgbẹ́jọ́ ọ̀hún ti wáyé o lẹ́yìn tí ìgbìmọ̀ tó ga jùlọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti gbé ìwé jáde tí wọ́n ní lóòótọ́ àti lódodo ọlẹ́jọ́ jẹ́ àwọn ẹ̀sùn ó sì sàràjọ sí lẹ́sẹ̀ iyùn ní orílẹ̀-èdè ti Amẹ́ríkà ẹ̀wájá kò lórí yẹn àwògedengbe ni bíyùn bó ṣe wà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch kágbàbẹ̀ pápápá ká kọjá lọ sójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch kan náà wọ́n ní nǹkan bíi ẹgbẹ̀rún méjì ó lé ní ọgọ́fà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn èèyàn míì láti Áfíríkà wọ́n ní wọ́n fi ẹ̀hónú hàn tako pé wọ́n ń dẹ́yẹ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì láwọn ẹnubodè eléyìí tó jẹ́ ti àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń lọ bí ẹgbẹ̀rún méjì ó lé ní ọgọ́fà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì nílẹ̀ Áfíríkà èyí tó jẹ́ pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ti tọwọ́ bọ ìwé kan iyún ìwé ẹ̀sùn tá a mọ̀ sí petition nínú eléyìí tí wọ́n ti ń sọ wípé níṣe òun náà ni wọ́n máa ń dẹyẹ sí àwọn tí wọ́n jẹ́ aláwọ̀ dúdú tí wọ́n ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn tí wọ́n fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè Ukraine látàrí bí orílẹ̀‐èdè Russia bó ti ṣe ya bò wọ́n tí wọ́n ṣínà jàbò wọn o lórílẹ̀‐èdè náà wọ́n ní títí aago mẹ́fà ìrọ̀lẹ́ àná tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní nǹkan bíi àwọn ẹgbẹ̀rún méjì ó lé ní ọgọ́fà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dé mẹ́jọ àwọn èèyàn ni wọ́n ti tọwọ́ bọ ìwé ẹ̀sùn náà ìyún one hundred and twenty-two thousand seven hundred and thirty-two wọ́n láwọn wọ̀nyí náà ni wọ́n ti tọwọ́ bọ ìwé o láti pàṣẹ àjọ kan eléyìí tí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń dùn lọ́kàn àwọn yẹn ni wọ́n ń pè ní concerned nàìjíríà wọ́n ní níṣe ni wọ́n mọ̀ ń sọ wípé ẹ dá dúró láti máa dá ẹyẹ sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè áfíríkà míì láì náà ní ti àwọ̀ eléyìí tí oníkálukú bá ní o tí wọ́n bá fẹ́ sàsálà fún ẹ̀mí wọn kúrò ní orílẹ̀-èdè Ukraine gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ látilẹ̀ Áfíríkà nínú ilé ìta orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè ghana orílẹ̀-èdè kenya south africa ethiopia somalia àtàwọn orílẹ̀-èdè míì tí wọ́n bẹ lẹ́kùn africa wọ́n ní náà ni wọ́n bẹ ní orílẹ̀-èdè ukraine o níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ àmọ́ tó jẹ́ pé púpọ̀ lára wọn òun náà ni wọ́n ti yìnbọn no síbẹ̀ tí wọ́n sì ń dẹ́yẹ sí wọn wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ orí ẹ̀rọ ayélujára òun náà ni ó ti lu orí ìkànnì abẹ́yẹfò tá a mọ̀ sí Twitter náà pa nínú eléyìí tó pé ọ̀rọ̀ tí gbogbo wọn ń sọ tí wọ́n sì bu ọwọ́ lu ìwé ẹ̀sùn tako wọ́n ní kódà wọ́n ti sọ kọjá lọ sọ́dọ̀ àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe European Union àti igun kejì rẹ̀ European Commission tó fi mọ́ọ̀dọ̀ àjọ ìṣọ̀kan tilẹ̀ Africa African Union àti iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní tí wọ́n ń sọ òun náà ni pé ẹ bá wa sánà o kí wọ́n dáwọ́ ìdẹ́yẹsí dúró fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì ojú ìwé kẹfà lẹ́tìgbà balance ìròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch. ẹ wá já wá sí ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Sunday Tribune eléyìí tó mọ̀ ní ń ṣe mọ̀ ní pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pé ọ̀rọ̀ ti ń fojú hàn ó lélẹ́yìí ti ń ṣe ìdí abá tó fi jẹ́ wípé àjọ EFCC amúnimọ́dà nídìí ìṣòwò òlu kúmọkùmọ tòun ẹ̀sùn tó rọ̀ mọ́ tọrọ ajé mi tí wọ́n fi gbé gbóná pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní lórí owó kan eléyìí tí wọ́n sọ pé àwọn ń wà wọ́n ní àwọn nǹkan tuntun tuntun míì lọ́mọ̀ tó ti ń jẹ jáde lórí ọ̀rọ̀ àjọ EFCC tòun ti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lórí owó eléyìí tí wọ́n pé wọ́n ń wá tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti wọ́ wọn ọmọ gẹ́rẹ́gẹ́ lọ síwájú ilé ẹjọ́ ìjọba àpapọ̀ eléyìí tó ga tó kalẹ̀ sí ìlú Ìbàdàn wọ́n ní ní báyìí o ọ̀rọ̀ ti wá hànde o torí àjọ EFCC láti ọ̀dọ̀ wọn ni wọ́n pé ọ̀rọ̀ ọ̀hún ti hànde wípé ń ṣe ni wọ́n ta ọgbọ́n láti máa fi wádìí nǹkan kankan owó kan eléyìí tó jẹ́ pé ó ṣàdédé fò lọ ní ọdún 2014 wọ́n ní owó ọ̀hún eléyìí ti ṣe bílíọ̀nù mẹ́tàlá náírà thirteen bílíọ̀nù náírà òun ni wọ́n rí wípé bí ìjọba tó wà ní ìṣàkóso ní ìpínlẹ̀ ọ̀yọ́ láàrin ọdún 2014 sí 2015 bí wọ́n ti ṣe mú owó ọ̀hún tí wọn ò sì jẹ́ kí ó hàn dé ibo gan ni owó ọ̀hún wà dàgbà nínú eléyìí tí wọ́n pé ó yẹ̀yẹ̀ jẹ́ jáde náà wọ́n ní eléyìí tí àjọ EFCC ń ṣe báyìí òun náà mọ̀ ni o láti rí wípé kí ìjọba eléyìí tí ń bẹ lóde báyìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ kó fi lè jẹ́ wípé yọ́ọ́ mọ̀ mọ̀ pé nǹkan kan o eléyìí tó jẹ́ wípé òun jogún bá ní ìṣàkóso ni o wọ́n nítorí pé bílíọ̀nù mẹ́tàlá náírà eléyìí tí àjọ EFCC tó wá ṣẹ̀ṣẹ̀ ń tọpa rẹ̀ báyìí àárín ọdún 2014 sí ọdún 2015 òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n pé ìdí àbá tí àjọ EFCC tí wọ́n sì fi gbé olùṣirò owó àgbà nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Gafar Bello ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n lòun náà ni wípé láti wo báwo gangan ó ní ìjọba tó wà lórípò báyìí ni wọ́n ṣe ń kọ àwọn owó wọn tí ṣe ń lọ tí ń bọ̀ tí gbogbo ẹ̀ tí àwọn ó sì rí ọ̀rìn kìnìún tó fi lè jẹ́ pé àwọn wò ó sí ti ọdún 2014 2015 tí àwọn ti ń wá owó léyìí tó jẹ́ pé ńgbà náà wọ́n kàn ń sa àwọn owó kan gbé láti ọ̀dọ̀ ìjọba lọ sí àwọn báǹkì kan eléyìí tó jẹ́ wípé kò sì sí ìwé kankan tó fìdí ẹ̀ múlẹ̀ pé a ti gbé owó báyìí o láti àsùnwọ̀n ìjọba lọ sí àwọn báǹkì báyìí láàrin ọdún 2014 sí 2015 wọ́n ní ìtọpa owó yìí gangan òun náà ni àjọ EFCC ni wọ́n ń wò tó fi jẹ́ wípé wọ́n fẹ́ wo ìṣàkóso tí ń bẹ lóde báyìí táwọn ń kọ gbogbo nǹkan eléyìí tí àwọn ń ná lówó bówó ṣe ń jáde bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ bóò ló ti ṣe wá jẹ́ ní ọdún 2014 sí 2015 tí bílíọ̀nù mẹ́tàlá náírà kan tó fi wá di àfòfojúrí eléyìí tí àjọ EFCC tí wọn ò lè sọ pàtó ibi tí wọ́n gbé gbàǹgbà náà wọ́n ní eyín gangan òun náà ló bí ìgbésẹ̀ èyí tí àjọ EFCC tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yẹn pọ̀ ọkẹnu ó dẹ̀gùn gan ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ gangan ní ìròyìn yẹn ibẹ̀ ló wà láàárọ̀ yìí ẹ̀já agbéra pápápá ká dé ojú ọjà ká já sí i ọgbà tá a bá dé láti ojú ọjà ká tún máa já àwọn òròyìn yòókù tẹ̀síwájú àjàbalẹ̀. àjàbalẹ̀ àjàbalẹ̀ ibi tá a lè fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ ti lè kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú english and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB jupep a level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní jupep program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù ti yín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Sacred Gold Real Estate. Ramadan promo lè yí. Ẹ̀sìn twenty oh five percent tí oníbayobayo ní. Ilé iṣẹ́ alájà jẹ́ wá góòlù tó ń talẹ̀ rọlẹ̀. Pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. Twenty five percent Ramadan promo. Blessed land. Tó wà ní ala kò ní ten minute drive sí tóge tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o kò ṣe lọ lórí gbogbo rẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ilẹ̀ oko tó wà ní òní alápákọ́lá dojúkọ express farmland tó wà ní makpaki university eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pẹ̀lú ilẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn promo ńlọ lórí gbogbo ẹ̀ ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń bẹ̀ yẹn náà gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ lásìkò yìí ẹ sọ̀rọ̀ àbáwọn kọ́ sango real estate secret go real estate wanilé àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó ń lọ lọ́wọ́ ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow bus stop along iworo ọ̀dọ̀jọ́ expressway tàbí number forty four kulani street grammar school bus stop ojoodu lagos telephone zero eight zero five seven eight one eight one eight zero tó bá dọ̀rọ̀ òmùra àti àjì twenty twenty two àwa náà lè kẹ́tẹ̀lé ẹ̀ ní kábàámọ̀. Ajabale, Ajabale. Ajabale, ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn tẹ̀ síwájú àrí ọjọ́ mùsùlùkùn nílànà bá tètè ẹjẹ́ àmọ́ fi ẹnu bá tètè o kọ́mọ́ bá ṣe aláìtó fáwọn àtẹ̀yìn olùgbọ́ wa torí pé ọjọ́ ti ń lọ àṣírí ọjọ́ mùsùlùkùn mọ́lẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé kẹfà wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ̀rọ̀ kódà níṣẹ́ ni wọ́n ṣe àlàyé pé ẹ wo ẹgbẹ́ òṣèlú APC tẹ́ rí yẹn ṣe lọ́dà bí ìgbà téèyàn bá to nǹkan kan papọ̀ láti fi lu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà Débọ̀ Ológun Àgbà òun náà ni ó ti ṣe àpèjúwe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress gẹ́gẹ́ bí àkànṣe ọkọ̀ tí wọ́n tò papọ̀ bí ìgbà pé wọ́n wá fi lu ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní bàgẹ́ wọ́n ní ológun àgbà nígbà tí ń dáhùn sí ọ̀kanjọ̀kan ìbéèrè látọ̀dọ̀ àwọn oníròyìn nílùú lọ́kọjà léyìí ti ṣe olúloyè ìpínlẹ̀ kogi lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní ibẹ̀ náà ló ti ṣàlàyé pé gbogbo bẹ́gbẹ́ òṣèlú apc bí wọ́n ṣe ń ṣe ìjọba láti ọdún mẹ́fà sẹ́yìn òun náà ló ṣe àfihàn rẹ̀ tójú gbogbo tó sì rí i wípé ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú tí ò ní nǹkan kan tí wọ́n lè fi ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóore ni wọ́n ní ológun àgbà ìgbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀yin náà wò ibi tí ìṣẹ́ ohun òṣì tó wá mú mi lórí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé lásìkò yìí lẹ́yìn ọdún mẹ́fà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti tẹ́wọ́ gba ìṣàkóso olóòn náà ló ti pọ̀ jù nínú tan orílẹ̀-èdè wa Nàìjíríà àti pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìrètí wa gan ti fẹ́ pin lórí pé orílẹ̀-èdè wa nàìjíríà kógun èbúté ògo ó ní tó sì lè jí ìrètí ọ̀hún padà òun náà ní kí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kí wọ́n tẹ́wọ́ gba àkóso ìjọba bó di ọdún 2023 Belenja onímọ̀ mẹ́nuba nínú ròyìn ẹ̀ ṣẹ̀wárí Belenja míì eléyìí tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú eléyìí tí mo kà tán lójúwé kẹfà nínú ìwé Sunday Punch kan náà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dẹ̀dẹ̀ àwọn èèyàn kan tí wọ́n pé epo bẹntiró gẹ́gẹ́ bí ẹ̀bùn àmúrelé níbi ayẹyẹ kan tó wáyé nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn Sunday Tribune bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ ìwé ìròyìn Sunday Punch náà gbé wọ́n ní ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Abíọ́dún Alábí òun náà lọ́mọ̀ ti pàṣẹ wípé kí wọ́n lọ rèé gbé gbogbo àwọn tó lọ́wọ́ nínú pínpín epo bẹntiró gẹ́gẹ́ bí àbùn àmúrelé níbi ayẹyẹ kan eléyìí tó wáyé nípínlẹ̀ náà kódà ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó CSP Adékúnlé Ajíṣebútú wọn ló fìdí rẹ̀ múlẹ̀ ó pé lóòótọ́ àti lódodo òun náà ni àṣẹ ti jáde bẹ́ẹ̀ o lánàá ti ṣe ọjọ́ àbẹ́mẹ́ta sátidé òun ló sì sọ̀rọ̀ wọn ni kódà àtẹ̀jáde eléyìí tí wọ́n fi ó de ọ̀hún òun náà lọ́kà báyìí o tí wọ́n pe olóbó ta iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ lẹ́kọ̀ọ́ nípa fọ́nrán àkáwò kan eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní jàrìnrìn níbi tí wọ́n ti gán ní àwọn èèyàn kan àti àwọn elétò tí wọ́n pàtẹ àríyá tó sì wá jẹ́ pé epo bẹntiró òun náà ni wọ́n ń pè fún àwọn èèyàn o gẹ́gẹ́ bí ẹ̀bùn àmúrelé wọn ní iṣẹ́ rí eléyìí mọ̀ bá ní lọ́kàn jẹ́ láì náà ni ọ̀kanjọ̀kan ìkìlọ̀ àti ìlanilọ́yẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn lájọ̀lájọ̀ tọrọ gbèrò tí wọ́n ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ti ẹlẹgẹ́ báyìí tó sì lè mú kí nǹkan kọjànjú pọ̀ lẹ́ka ti ètò ààbò tọ́jẹ́ ti ẹ̀mí wọn ní náà ni wọ́n mọ̀ ti ṣe ìkìlọ̀ fáwọn èèyàn pé kí wọ́n mọ̀ lọ́wọ́ ńbẹ̀ wọn ní nítorí wípé ìgbésẹ̀ yìí ó tako ìlànà o eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ààbò ẹ̀mí àti dúkìá wọ́n ti wá pé àwọn èèyàn tọ́rọ̀ kàn òun náà ni ìjọba ni wọ́n ti ń sánà láti fi kélé òfin gbé láti pàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ lẹ́kọ̀ọ́ ìyún náà dúró bẹ́ẹ̀ o àwò gédéǹgbé lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ìlera wọ́n ní àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ eléyìí tá a mọ̀ sí lassa fever wọ́n ló ti gbẹ̀mí àwọn dókítà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé àkọsílẹ̀ ọmọ tó ti fi yé ni wọ́n ní àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera méjìdínlógójì míì thirty eight ní àyẹ̀wò ló fìdí rẹ̀ múlẹ̀ pé àìsàn ọ̀hún ó ti ta àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní kò dín ní àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ tá a mọ̀ sí lassa fever tó ti gba ẹ̀mí lẹ́nu wọn wọ́n ní kódà àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera tí wọ́n jẹ́ méjì ó dín ní ogójì níye wọ́n ní àwọn oníyùn òun náà ni ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ o wípé wọ́n ti fara káásá àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ tá a mọ̀ sí lassa fever nínú ọdún 2022 tá a wà yìí nìkan àjọ eléyìí tó ń dènà ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú àgbéjáde wọn wọ́n ní wọ́n ṣe ní àlàyé pé àkọọ́lẹ̀ ó fi yé ni ò pé àwọn èèyàn méjì ó dé ní ọgọ́rùn-ún ninety eight ni wọ́n kàgbákò kú òjijì láti pàṣẹ irúfẹ́ àìsàn ìkan náà láàrin ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún tá a wà yìí láti àwọn ìpínlẹ̀ mọ́kànléní ogún ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn yẹn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú kẹfà lẹ́ẹ̀ ti gba balance yẹn nínú ìwé ìròyìn The Punch. ó yẹ ẹjẹ́ agbéra pápápá kájà belenja belenja belenja náà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ẹnì ọ̀há epo rọ̀bì jálá márùn-ún fún àwọn èèyàn tí wọ́n bá ṣe ayẹyẹ wọn ní ọ̀rọ̀ ti jáde lórí ẹ̀ léyìí tó sì jẹ́ pé láfikún sí èyí tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wọ́n pé ìjọba ti ìpínlẹ̀ èkó gangan náà ti sọ̀rọ̀ látọ̀dọ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ ròyìn àti tó jẹ mọ́ ohun gbogbo bí ti ṣe ń lọ ọ̀gbẹ́ni gbẹ̀ngàn mọ́tòṣọ́ nínú èyí tí wọ́n ti pé ìjọba ìpínlẹ̀ èkó gan wọ́n bu ẹnu àtẹ́lu irúfẹ́ ìgbésẹ̀ kí èèyàn kó wá pé òun ṣe ayẹyẹ kó sì mọ apẹ̀tìró gẹ́gẹ́ bí ẹ̀bùn fún àwọn tó wá bá ṣe ayẹyẹ o wọ́n ní níbi tó ti jẹ́ wípé gbogbo ẹ̀ sì ń lọ wọ́n ń ṣe gbogbo nǹkan èyí tó jẹ́ pé ètò ààbò nípa ti eléyìí tó lè ṣọṣẹ́ láti ibi à ń gbé pẹtiróòlù káàkiri wọn ò tiẹ̀ rò ó àmọ́ gba bẹ́ẹ̀ ni wọ́n pe ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí arábìnrin Pierre Chidinma Ogbolu lọ́mọ ti sọ̀rọ̀ síta wọ́n ní ọ̀rọ̀ tó fi léde náà ni wípé òun jáwé oríjì o kí wọ́n dákújọ fi oríjì òun òun òró gba ibi tí àwọn èèyàn rò àti ìjọba o wọ́n ní ó ní tí òun rò ní wípé kí ni nǹkan tí òun tún lè ṣe o láti lè jẹ́ kí inú àwọn tó wá síbi ayẹyẹ òun kó dùn dáadáa pàápàá láàkó tó jẹ́ wípé ọ̀wọ́n epo rọ̀bì ń ṣẹlẹ̀ ìdí abá tí òun fi fi kún ara ẹ̀bùn tóun bu wọn ni o àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní tí ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ ṣe lé lórí òun náà ni pé wọ́n ní ibi gbọ̀ngàn tí wọ́n ti kọ́kọ́ ṣe ayẹyẹ òun wọ́n ti ní kọjá gbígbé ti o tó sì jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́n ti pé àwọn náà ṣe ìṣẹ̀lẹ̀ lórí lójú ìwé kọkàndínlọ́gbọ̀n kẹ́nà nínú ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni ìròyìn ilé náà wà wọ́n pé ẹni tó ṣe tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ jambu ló ti sọ̀rọ̀ síta ọ̀jọ̀gbọ́n Isaac Olóyèdè ló pé bíi ìdá ọgọ́rùn-ún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ pé wọ́n fi orúkọ sílẹ̀ láti ṣe ìdánwò eléyìí tí a mọ̀ sí ìdánwò UTME ńlọ́jà wípé fúnra lára wọn gangan òun náà ni wọ́n ń pilẹ̀ eléyìí ti ṣe ìṣòro eléyìí tí wọ́n ń kojú ń bẹ̀ o ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ló jẹ́ wípé àwọn nọ́mbà ìdánimọ̀ torílẹ̀-èdè Nàìjíríà àtàwọn nǹkan míì tó yẹ kí wọ́n kọ ni wọn ò kọ ní àkọ́tọ̀ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló sì ń jẹ́ bí ìpèníjà eléyìí tí ó ń kojú wọn ẹ fẹ́ ka ìròyìn yẹn náà lákàtàn ojú ìwé kọkàndínlọ́gbọ̀n kẹ̀kẹ́ náà ibẹ̀ náà ló wà ẹ̀wájá wá ságbo òṣèlú lójú ìwé keje ìwé ìròyìn the nation níbi tí ẹni tí ṣe emir àti katsina ìyún abdulmumin kabir usman tó gbé ti ń ṣe lálàyé o wípé ẹni ẹni ni ẹni ẹni o èèyàn òun ni bọ́lá ahmed tinubu èèkàn kùgù lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ́ APC lẹ́ni títún fẹ́ ṣe bẹ́ẹ̀ du ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú náà ó ní bí Tinubu ṣe jẹ́ sí òun òun ò lè pé òun ọ̀mọ́ Tinubu mọ́ ní àákò yìí wọ́n ló fi ọ̀rọ̀ iléde ni o láàkò tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ti apá àrẹwà eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ fún ìpolongo Tinubu fún ààrẹ lọ́dún 2023 lẹ́yìn tí sẹ́nẹ́tọ̀ Abu Ibrahim tó léwájú wọn tí wọ́n lọ́ọ́ rèé ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí emir ti Katsina wọ́n pé ńgbà náà ni emir fi ọ̀rọ̀ yìí léde o wọ́n ní bẹ́ẹ̀ ló sì pé ṣe báàbá ní tanra wa jẹ Tinubu kájú ẹ̀ láti dá orílẹ̀-èdè Nàìjíríà padà síbi èbúté ògo eléyìí tá à ń fẹ́ fún ojú ìwé keje ìwé ìròyìn The Nation ìròyìn yẹn wà. ọjọ́ ti lọ àsìkò yẹn sì ti kó wa ní pàpàmọ́ra àmọ́ kó tó di pé àmọ̀ṣẹ́rí wálé pátápátá láàárọ̀ yìí wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tó jẹ́ ti ajàfẹ́tọ̀ ọmọnìyàn àwọn náà ni wọ́n mọ̀ tí ń ké gbàjarè sí gbogbo àwọn tí wọ́n ń jigbò fún ìparí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ̀dá kò dábọ̀ ẹran ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ kẹ́ẹ̀sì gbà wọ́n kúrò lọ́wọ́ ìròrí àbádì yàtọ̀ sí gbogbo eléyìí tí wọ́n wà nù rẹ̀ lásìkò yìí kí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá máa ro orí wọn wípé èwo gangan òun náà ni ọlálàáfíà o èwo gangan òun náà sì ni kò tí ì di ogbó nínú gbogbo àwọn tí wọ́n ń jigbò fún ìparí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní nítorí náà nǹkan gbogbo adíjedupò ààrẹ tó bá jẹ́ ọlọ́kùnrùn gbogbo adíjedupò ààrẹ tó bá jẹ́ pé àgbà wọn ti dalẹ̀ wọ́n ní àwọn kọ́ ọ ẹlẹ́dàá àwọn sì kọ́ ní ti àwọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n ní àwọn ẹgbẹ́ kan láti apá àárín gbùngbùn àríwá orílẹ̀ wa nàìjíríà àwọn oníyùn wọ́n sọ̀rọ̀ wọ́n ní bọ́bá kó ìràwọ̀ kan oṣù lójú ọ̀run wọ́n ní ti gómìnà yàyà bello ẹni tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ kogi wọ́n ní náà ni àwọn ò fi ṣe o fún ti ètò ìdìbò ààrẹ ọdún 2023 ìròyìn náà kan náà ń bẹ tó jẹ́ ìròyìn tí yóò fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láyọ̀ pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n fẹ́ gba ìwé àṣẹ ìrìnnà sílẹ̀ òkèèrè tá a mọ̀ sí international passport wọ́n ní àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti pé ìlànà ẹ̀fọ́kọ́lẹ̀ lórí ẹ̀rọ ayélujára òun náà ni àwọn ṣe àmúlò rẹ̀ báyìí o tí wọ́n sì wá ń fi dáni lójú pé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n international passport ó ní àwọn ọmọ gbé jáde lóṣooṣù kó lè mú àdínkù bá ìrora tọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá pàdé lórí rẹ̀ ojúwe keje ìwé ìròyìn Sunday Punch lẹ́tì gba balance ìròyìn yẹn ká mọ̀ fi eléyìí. ẹ báwa bá ṣe ń dìde àgbàmì òṣèlú náà ni ó wọlé pẹ̀lú Abọ́ládé Salami. bó ti rú náà nu àtàwọn fọ rẹ̀. àwọn bá fẹ́ gbọ́ nǹkan tí ó sọ